إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أطر الصلاة فأنبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لوري إذن لتن سنن أبي داود أول كتاب السنة باب في الخلفاء حدثنا مسدد قال حدثنا يزيد بن زريع ح وحدثنا مسدد قال حدثنا يحيى المعنى قال حدثنا سعيد بن أبي أروبة عن قتادة أن أنس بن مالك حدثهم أن النبي الله صلى الله عليه وسلم صعد أحدا فتبعه أبو بكر وعمر وعثمان فرجف بهم لا يدا قطادة من دعام السدوسي رضي الله عنه ورحمه الله تعالى أني أنس أمام مالك radiyallahu anhu ìkan lára wọn sàábí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam haddathahum ó sọ fáwọn pé anna nabiyya allahi sallallahu alayhi wa sallam sa'ida uhudan ní ọjọ́ kan anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ogun òkè uhud òkè uhud tó ń bẹ ní madina tí àwọn tọ́mọ̀ ń ṣe ziyara madina ìyẹn mọ́ṣálásí anábíwa muhammad sallallahu alaihi wasallam kí wọ́n máa ń fi opportunity rẹ̀ ṣe ziyara torí pé tí àwọn èèyàn bá bẹ mọ́ṣálásí anábíwa muhammad sallallahu alaihi wasallam wò àwọn èèyàn máa lo opportunity yẹn láti bẹ̀ẹ́ masjidu Quba láti bẹ̀rẹ̀ ìbẹ̀yẹn náà wò bákan náà láti bẹ̀rẹ̀ Uhud wò bákan náà albakẹ́ àwọn àyè àwọn èèyàn máa ṣe ziyara ní Madina lélẹ́yìí nínú gbogbo ẹ̀ èyí tí wọ́n lè gbéra láti inú ìlú yàn kó ló ń fẹ́ lọ ṣe ziyara òun náà ni mọ́ṣáláṣí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam tó rọrọ̀ tí anábí sọ yí pé láti ṣabdu rihal illa ila thalathati masajida èyàn gbọ́dọ̀ travel láti lọ ṣe ziyara àyíká ní fún ìjọsìn أي في مجلس مكة المسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا مجلس أبي وتن بني مكة بكنا مجلس تن بني الأقصى أتمجلس يا نبو محمد صلى الله عليه وسلم ṣùgbọ́n gbà tá bá dé mọ́ṣáláṣí ànábíwá muhammad sallallahu alayhi wa sallam a fi opportunity yẹn gbà tá ti ń bẹ núùlù fi ṣe ziyara kuba bákan náà a fi opportunity yẹn ṣe ziyara albaqi a fi opportunity yẹn ṣe ziyara al-uhud uh, uh, àti Uhud àti bàkí ìdájọ́ kan náà ló pa méjèèjì pọ̀ òun náà ni pé méjèèjì ìtẹ́ ni wọ́n nísìn that is àyè tí wọ́n sin àwọn òkú àwọn sahaba radwanullahi alayhim sí ni àyè méjèèjì bẹ́ẹ̀ ni anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe wá ní ojú kòkòrò láti máa ṣe ziyaratul qubur anábì sallallahu alayhi wa sallam ó ní tudhakirukumul mawt wa fi riwaya tudhakirukumul akhirah ìmọ̀ abẹ́ ìtẹ́wò yóò jẹ́ kẹ́ iná máa rántí pé ìjọ kan lẹ́yìn ó kú yóò jẹ́ kẹ́ máa rántí ìjọ ń gbé ndí alkiyama yóò jẹ́ kẹ́ máa rántí aláàkírà so àǹfààní yẹ òun ni àwọn èèyàn fi máa ṣe ziyara Uhud bákanáà ti bàkẹ́yì títí Kùbá a máa ń ṣe ziyara rẹ̀ torí pé anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam a máa lọ síbẹ̀ ní gbogbo ọjọ́ sátidé láti mọ́ṣáláṣí rẹ̀ yóò lọ sí Kùbá sọ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé láàdá tó ń bẹ fẹ́ni tó ń ṣe umra òun ló ń bẹ fún èèyàn bẹ́ẹ̀ sani tó wá ní opportunity láti máa bẹ ní mọ́ṣáláṣí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam yóò fi opportunity yẹn náà láti fi ṣe ziyara Kuba yóò fi ṣe ziyara Baqi àti Uhud mọ́ṣáláṣí anábíwa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ̀n yóò kata bá kí ń bẹ́ kò ń ṣe dédé ìrun 1000 tí a bá kí mọ́ṣáláṣí ní bákaná ti mọ́ṣáláṣí alka'aba òun ṣe dédé 100,000 so kí la pẹ́lú ń belé òní pé ohud madina ló wà òkè kan ní tó ṣe wípé ibẹ̀ ni àwọn mùsùlùmí ti jagun pẹ̀lú àwọn kèfèrí tó ṣe pé àwọn mùsùlùmí àwọn rí ìṣẹ́gun ń bẹ̀ nípìlẹ̀ ṣùgbọ́n látara pé àwọn kan violate àṣẹ ànábíwá muhammad sallallahu alaihi wasallam kì ní ẹ padà jẹ́ kí ọjà jẹ wọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa laqad sadaqakumullahu wa'dahu idh tahussunahum bi idhnihi in ti ọlọ́wọ́n bá promise yín ọlọ́wọ́n bá ti fulfill ẹ̀ fún yín idh tahussunahum bi idhnihi ìgbà tó ṣe pé àwọn kìfìrí tẹjọ pàdé ara yín ní ààyè Uhud yẹn ẹ̀ ń pa wọ́n ní ti pípa hatta idha fashiltum títí títí ó fi wá di pé ẹ̀kọ́ lẹ̀ wa tanaza'tum fil amri ẹ bẹ̀rẹ̀ sí ní bára ń jiyàn nípa nǹkan tí ó wúlò wa asaytum min ba'di ma arakum ma tuhibbun ẹ tàpá sí àṣẹ ànábì sallallahu alayhi wa sallam nígbà tí ọlọ́wọ́n bá tó fún yín ní nǹkan tẹ́ nífẹ̀ẹ́ òun náà ni ìborí àwọn ọ̀tá kí ni nǹkan tó ṣẹlẹ̀ òní sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sahaba radwanullahi alaihim àwọn kanu wọn ó pín wọn ó ní ẹ̀yìn yìí ní síbi yìí ẹ má kúrò ń o regardless of ntẹ ẹ bá rí kó ń sí wa kódà kẹ́ pé àwọn ẹyẹ ń gbé wa that is pé àwọn wọ́n pa wá ń pa púpa káwọn ẹyẹ máa gbé wa kán máa jí ara wa lọ kán máa gbé lọ sókè ẹ̀rì míì bí tí mo ní ẹ̀rì míì ṣùgbọ́n ìgbà tó di pé ìjà yìí bẹ̀rẹ̀ tí àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní pa àwọn kèfèrí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sá nígbà tí wọ́n rí ikú ìyẹn àwọn kèfèrí bẹ̀rẹ̀ sí ní ferege hátà àwọn obìnrin wọn tó wọn wá tó ṣe wípé wọ́n ń ṣe kídímọ́ fún wọn oúnjẹ ni omi ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú wọn náà ń sá débi wípé aṣọ wọn tán wọ̀ gan ká sókè táwọn èèyàn rí gbogbo nǹkan tí wọ́n kó dání wọ́n bẹ̀rẹ̀ sí ju gbogbo àwọn kan ẹlẹ́ lójú ogun àwọn tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó ní kan dúró sí ààyè kan ní kíkọ́ máa kúrò ń bẹ́ wọ́n rí pé opportunity lélẹ́yìí òfin tó dẹ̀ ń bẹ́ńlẹ̀ ni pé gbogbo ń tẹ bá gbà lọ́wọ́ àwọn kèfèrí ẹni tó bá gbà òun ló ní sòkálùkù ń wo pé kóun náà lọ mú ti tòun kóun lọ mú ti tòun àwọn kan pè wọ́n padà ìpé ìtànàbí mọ̀ sọ lè lẹ́yìn àwọn kan ó pé àṣáwà fi kìíní èrè ogun yìí lẹ́ni tí wọ́n lọ bá ṣe kúrò ń bẹ̀yẹn àwọn tó sálọ nú àwọn kèfèrí nínú wọn wọ́n wo wípé a ah, opportunity lè a lè gbẹ̀yìn yọ sí wọn ẹ̀yìn ẹni wọ́n gbà wá àtàkì àwọn mùsùlùmí débi pé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí náà àwọn atápá fẹ́ lé sẹ́wọ́ntì yẹn ọ̀pọ̀lọpọ̀ náà sá anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam òun nìkan ló dúró wọ́n ṣe òun gan-an fúnra ẹ̀ léṣe níbi ogun yìí eléyìí ọlọ́run bá subhanahu wa ta'ala fi wọ́n sọ fún wọn wípé wà á ìtún min báàbí ma arákùn ma tuhibbun ẹ̀tàpá sí àṣẹ ànábì sallallahu alaihi wasallam lẹ́yìnbà tí ọlọ́run bá ti fún yín ní victory ni minkum man yuridu dunya ó ń bẹ lára yín ẹni tó ṣe páyé ló ń wá wa minkum man yuridu al-akhirah ó dẹ̀ ń bẹ lára yín ẹni tó ṣe pé al-akhirah ló ń wá ń tiẹ̀ ثم صرفكم عن ليبتليكم ولقد عفى عنكم والله ذو فضل على المؤمنين so dé parí ìtàn yẹn tí ọlọ́wọ́n bá sọ ní ṣókí nínú suratu Ali Imran ṣókí la fẹ́ lómi wáyé òun ni wípé àkọ́kọ́ agbọ́dọ̀ gbìyànjú láti dúró ti àṣẹ ọlọ́wọ́n bá ìgbà ní ìkẹyìn ẹ mọ́ kílẹ̀ wa ṣùgbọ́n wallahu ya'lamu wa antum la ta'lamun ọlọ́wọ́n bá ló máa wò mà fáwọn sọ̀hábà ridwanullahi alayhim so àwọn kan wọ́n fa olé tí tí ọlọ́wọ́n bá pa láṣẹ lórí àwọn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n láwọn bá ní òun ti ṣàforíjì fún wọn bó ti ẹ̀jẹ́ pé àwọn mùsùlùmí wọ́n pay price máa sí àyẹn that is ìtakò àṣẹ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe so ànábì gan fara kó òun náà fara gbá ló jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala máa sọ àbúsọ̀fọ́ àwọn mùsùlùmí ó ní wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́run ní ẹ máa ti dànù fìtínà tó ṣe pé tó bá ṣẹlẹ̀ kò ń ṣàwọn tí wọ́n ṣàbòsí nìkan ni ó fara gbá o ẹ̀yin tẹ́yìn rí wọn tẹ́ ṣe tẹ́yìn náà dákẹ́ ẹ̀yin ò bá wọn ṣe oṣù mẹ́yìn dákẹ́ ẹ̀yin ló pín bẹ́ẹ̀ ẹ̀yin ló pín bẹ́ẹ̀ sọdọ́ pé agbọ́dọ̀ máa ṣẹ́kì ara wa lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn kata ń ṣe ṣáà nítorí tọ́láwọn ni àbá ń ṣe nítorí táyé káwọ́ there is no doubt ipa wọn kan munafiki ni wọn wọn kan tẹ̀lé anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn yóò ṣe sàábí anabiwa muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ní wọn on the surface yóò kàwá kún ara àwọn sahaba radwanullahi alayhim àwọn táwọn ń wá òun náà ni èrè ayé tó ń ṣe alkiyama ṣùgbọ́n ọ̀ntátẹ́lẹ̀ àwọn kan alkiyama náà ń wá ṣùgbọ́n ṣe mistake bẹ́ẹ̀ náà láàrin náà àwọn tí wọ́n ń pèpè lónìí náà ẹlòmíì ayé òkìkí nkankan ni tó wà áfà bẹ́ẹ̀ ni ẹlòmíì in tó wà áfà òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn bóò Islam ó ṣe lékè bóò sunna anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ṣe lékè tó ní gbogbo àsìkò gbogbo àwùjọ àlè ṣàfẹ́kù orú nǹkan báyìí nítorí fi lè mú wa rí àwọn tó ń bẹ pẹ̀lú anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn tó ṣe wípé ayé làwọn wà áfítà gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ so àwọn yìí ní gẹ́gẹ́ bí n ta sọ wọn ṣe sàábí anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àwọn kan dẹ̀ ní wọ́n wà áfítà kìyàmà wọ́n wà áfítà ìsìn anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n wọ́n ṣe mistake ní ibi ìṣẹ̀lẹ̀ yẹn sọ àwọn ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní thumma sarafakum anhum liyabtaliyakum wa laqad afa ankum ọlọ́wọ́ wà ló ń ṣàmójúkúrò fún so òkè Uhud ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ so anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ní òkè yìí ó wá gùn ní ọjọ́ kan ìyẹn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí anábì sallallahu alayhi wa sallam sọ ìdá uhudan ogun òkè uhudu yìí fatabi'ahu abubakar wa umar abubakar àti umar àwọn méjì tẹ̀lé wa usman àti usman gbogbo wọn jọ gun òkè yìí wọ́n jẹ́ àwọn mẹ́rin tí wọ́n ń bẹ lórí òkè yìí farọ́jà fàbíhìm òkè yìí bá mí títì fọ̀tàràbà ònàbí yùlá ìdòrèjele anábì sallallahu alaihi wasallam wá jẹsẹ̀ mọ́ òkè yìí orí ẹ̀ náà náà wà anábì sallallahu alaihi wasallam jẹsẹ̀ láti sórí òkè yìí wà kọ́ anábì ní oṣù bó ìrẹ́ uhud farabalẹ̀ nabiyyun wa siddiqun wa shahidan anábì ọlọ́wọ́ bá ló ń bẹ lórí rẹ̀ wa siddiqun àti siddiq anábì wa muhammad sallallahu alaihi wasallam òun ló pe abubakar ní asiddiq torí wípé tánàbí bá fi information kankan kalẹ̀ tó fún àwọn èèyàn ní information kan abubakar ò ní dáùtù pa rẹ̀ bó tilẹ̀ òkú máa ìjọba ènìyàn lè ṣe àwọn yòókù kan wọ́pọ̀ ṣékí ní ìlọ́wà irú ẹni tó ṣẹlẹ̀ ní ìgbà tí àwọn mùsùlùmí fẹ́ ṣe ọmọra tí àwọn kèfèrí ní sí tó jọ ẹni wọ maka sọ́nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó padà tẹ̀lé conditions tí àwọn kèfèrí gbé kalẹ̀ lára rẹ̀ ni wípé tẹ́bàtì ẹ̀ máa ṣe ọmọra kò ń ṣọdún yìí ẹ padà wá lọ́dún tó ń bọ̀ lára ẹ̀nìyẹn ìmí ìtún ni wípé ẹni tó bá gba ìsìláàmù náà wọn ọmọ mẹ́ka ní sínú àwọn tààjọ ń wà ní mẹ́ka tọ́bálà ń wá sọ́dọ̀ yín páwọn fẹ́ gba ìsìláàmù ẹ gbọ́dọ̀ dá wọn padà ẹ gbọ́dọ̀ dá wọn padà anábì sọ̀lá fẹ́ ní kò sí problem bákan náà èyí tí ẹgbẹ́ kò ní síjà láàrin wa fún bí ọdún bíi mẹ́wàá ọ̀sọ́ mọ́ṣà ní àwọn agreement bíi mẹ́ta anábíwá Muhammad sallallahu alaihi wasallam kò sí problem Umar radiyallahu anhu wò pé à irú kí eléyìí àwọn ẹni wọ̀nyí ní ta bá kojú wọn níyà ní wọn lè di fèjì wa anábí sallallahu alaihi wasallam ní nítorí ọlọ́wọ́n bá pa mí láṣẹ nìyẹn ipe kí n bá wọn agree lórí àdéhùn yẹn bẹ́ẹ̀ so umar radallahu anhu wo pé ah ya rasulallah ìdòjúṣe ọlọ́wọ́ bá alasna ala haqqin ṣé òdodo kọ́lá wa ni anabi ni bala òdodo la wa àwọn aláìsàn àbúrúnà ala batil àwọn ọ̀tá wa kìfìrí makai àwọn ẹlẹ́bọnú makai ṣé orí rọ́kọ́ná wà ní anabi sallallahu alaihi wasallam bala umar ni falima ní ó fi ìdàníyàtà fi dìrìnà kúrẹ́ta wa ń yẹ pẹ̀rẹ̀ ara wa àwọn ẹni wọ̀nyí ni wọ́n lé wọ́n lè di fíìtì wa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ní tí ọlọ́wọ́ bá pamílá ṣe ní wọlá tó àfihà ní ìgbẹ̀ ní ṣe lọ́wọ́ bá umaru tún lọ bá abubakar radiyallahu anhu the same thing náà lórí pt fún abubakar abubakar ní tọ́lọ́wọ́ bá pa aláṣẹ nìyẹn kò ní ṣe lọ́wọ́ bá rẹ̀ ní ìgbẹ̀ umaru náà tó balẹ̀

ẹ̀fọ́run yí àwọn èèyàn wò rí anábì wo pé wọ́n pàṣẹ àwọn ìwò tẹ̀lé ilé jẹ́ ìbànújẹ́ ọkàn fún anábìwa Muhammad sallallahu alaihi wa sallam àwọn ìyàwó rẹ̀ Ummu Salama radiyallahu anha wọ́n ní òjíṣẹ́ ọlọ́mọba ẹ̀yìn ẹ̀ṣẹ́ kìtì káwò bí wọ́n tẹ̀lé ìgbà tí àwọn tí ó bẹ̀rẹ̀ ti a táwọn sàárẹ̀ wò pé àìmọ̀ sí ọ̀sùn pẹ̀lú bẹ̀rẹ̀ sí ní wọn tí àwọn náà pa ẹran tí wọ́n mú dání ìyẹn ẹ̀fẹ́ ni tí ó mẹ́ran dání nínú wọn sọ̀rọ̀ jẹ́ pé ìgbà mí tọ́lọ́run bá jí ń kí yẹn pẹ̀lú ìyàwó dáadáa tó ṣe wípé ó jẹ́ ni tí ó ní mọ̀ràn dáadáa eléyìí orí ńlá ni tó ṣe pé ẹlòmíì lè máa máa appreciate so kí la fẹ́ lòun délé yìí òní pé Abubakar wọ́n pè ní as kò kí ń ṣẹni tí máa jẹ ànábì níyàn bó tilẹ̀ òkó mọ́ kò kí ń ní doubt bó tilẹ̀ nípa information tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bá fún ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó lóun lọ sí Baitul Maqdis bákan náà tún lọ sí sánmà ní òru kan tó ń sọ fún àwọn ará Mẹ́kà wọ́n ìrọ̀ òtún gbèrú ẹ̀dẹ́ kí ló fà Baitul Maqdis ní ẹ̀bá gbéra láti Mẹ́kà fún lọ sí Baitul Maqdis ìrìn oṣù kan tí ó wà ní ìwọ́wá ló lọ kan òde wọn tí ó pọ̀ sí ìrù tún wá ló lọ sókè irú ẹ̀ ti wá dé ògóngóró báyìí wọn bá ní òkè ẹ̀sọ́ fọ́rin ọ̀rẹ́ rẹ̀ òun bìlíìfù ẹnu tó ju eléyìí lọ ipe òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba tó ń bẹ lókè oòrùn sún òun bìlíìfù ṣé òun lọ sí bẹ́tìlì mọ́bíìsì ní òru kan padà lóru kan ìyẹn ni ó wà jẹ́ nǹkan tí ó strange sí òun òun ò ní problem pẹ̀lú eléyìí látara ẹ̀ náà fi ń pe ní kíni Abubakar Siddiq rabi allahu anhu na kéèyàn lọ sí bẹ́tìlì mọ́bíìsì kó padà ní òru kan náà eléyìí nísìnyí tẹ́yìn kan bá sọ ọ́bẹ̀ ẹni pé nǹkan tí kò pọ́síbù ni lásìkò wàtàwà yìí sí àwọn yóò mọ̀tẹ́ ìyẹn ṣe ẹ̀yẹ ni torí pé láti nàìjíríà bíbá yìí náà ta bá gbéra pẹ̀lú pléènì nísìn tí a ló ń lọ Baitul Maqdis láàrin eleven five hours or so yóò débẹ̀ so tún lè padà wá tí ó tún padà rẹ̀ sòṣùmọ́ gbà ẹ́ ni nǹkan táwọn èèyàn ò pé kò pọ́síbù ni bẹ́ẹ̀ ni agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ju gbogbo yìí ń lọ so anabi sọ fún ohud epe osbot ohud rẹ ohud farabalẹ̀ nàbí yun anabi ọlọ́mọba ló ń bẹ lórí ẹ̀ wọ́n sẹ́dẹ́ẹ́kọ́n àti sẹ́dẹ́ẹ́kì sadiq ipò tó tẹ̀lé ipò àwọn ànábí ọlọ́wọ́ bá ní bí n tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó kí amakunan yóò tẹ́ illawa rasul fa'ulaika ma'alladina an'ama Allahu alaihim من النبيين والصديقين والشهداء والصالحين وأصنع أولئك رفيقا ẹni tó bá fi lè tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó lè tàlé ẹṣẹ òjíṣẹ́ rẹ̀ yóò máa bẹ pẹ̀lú àwọn tí ọlọ́run ọba ti ṣe ìdẹ̀ra lé lórí nínú àwọn ànábí ọlọ́run ọba wọ́n sédèké àtàwọn sédèkóòn tó túmọ̀ sí kékeré àwọn sédèkóòn wọ́n pọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá wọn ó máa ní àwọn ṣèdè kó nǹkan bẹ pẹ̀lú wọn ẹni tó ṣe wípé nǹkan bá ti sọ òun onídàótún pa rẹ̀ ó ń gba straight ni ọ̀pọ̀lọpọ̀ ní ènìyàn yóò tún ro yóò tún ro gbàmí ìṣọ̀ ìtọ́nà ojú nǹkan ní ìsinú ọkàn wọn pé aṣojú ah, ọ̀nà ẹ̀rá wa yìí ara kìíní ara imani náà nípa àwọn nǹkan ẹ̀ ń wá yẹn dẹ̀ rí gbádánù torí pé ṣọ ìtọ́n ó ń lé wa káàkiri ni ó fẹ́ da alámọ̀rí wa rú yóò mọ gbé ìgbékúgbé sí wa lọ́kàn ruo eléyìí ruo eléyìí ṣùgbọ́n lókùn ìgbà tí èèyàn bá ń rí gbádàrú ni ó túmọ̀ sí pé èèyàn ń borí ṣàìtánì ni bákan náà wọ́n ṣẹ̀hídán àwọn ṣẹ̀hídí méjì ń bẹ lórí rẹ̀ ṣẹ̀hídí méjì ó ń bẹ lórí rẹ̀ ṣẹ̀hídí àkọ́kọ́ òní Umar tálá ní òun náà ni ẹni tó ṣe ọ̀nà ọlọ́run ọba wọ́n so Umar radiyallahu anhu àwọn ọ̀tá ni wọ́n pa ẹni tó pa Umar radiyallahu anhu kò ń ṣe mùsùlùmí màjúsí ni débi pé Umar radiyallahu anhu ó ní ọpẹ́ fún Ọlọ́run bá tó ṣe wípé ó fi ikú òun sọ́wọ́ ọkùnrin kan tó ṣe pé lam yasjud lillahi sajda kó ṣe kí ni kò forí balẹ̀ fún Ọlọ́run ọba rí kò forí balẹ̀ fún Ọlọ́run ọba so màjúsí òun lẹni tí ó pa Umar radiyallahu anhu so débi pé wọ́n gbé Umar lọlé ó dákú so ìgbà tó tají táwọn èèyàn lọ bẹ́ẹ̀ wò táwọn èèyàn gbà tán parí ní mọ́ṣáláṣí lọ sọ́dọ̀ rẹ̀ ìtí Umar radiyallahu anhu táwọn èèyàn bẹ́ẹ̀ lọ rẹ̀ ni ọ̀rọ̀ ọ̀run ìtòun náà umaru ni la habda fil islam liman taraka as-salah ẹni tó gbèrú jù sílẹ̀ tí ó kì kò nípin ní muslim ọ̀rọ̀ tó tẹnu umaru jáde yẹn pẹ̀lú stéètì tó wà tó ṣe wípé ẹ̀jẹ̀ ń tú ní ibi egbò rẹ̀ ní tàbí síbi tí wọ́n ti stáàbù ẹ̀ ní umaru yìí struggle láti kírun ó sì struggle láti kírun ó wá sọ gbólóhùn yẹn pé la habda fil islam liman taraka as-salah afẹ́rù ń lọ nínú mọ́ọ̀tọ̀ ìmáàmù Malik so bákan náà ó tún fi opportunity yẹn ni ó tún fi ṣe wáàsí fẹni tó rí inú àwọn ọ̀dọ́ tó wá ó rí pé ṣòkòtò rẹ̀ kọjá kókósẹ̀ ó ń sọ fún wípé irfa izarak aṣọ rẹ̀ jẹ́ kó lọ sókè jẹ́ kí aṣọ rẹ̀ kó lọ sókè fa innahu ankọlì saubik ó àtìkọlì rọ̀bìk eléyìí yóò jẹ́ kí aṣọ rẹ̀ kó mọ́ kó wà ní mímọ́ torí pé táṣọ rẹ̀ kọjá ó bá kọjá kókósẹ̀ ní yóò mọ kó dọ̀tí obìnrin torí pé ẹsẹ̀ obìnrin òwò ní ẹ̀sìn fi fún wọn nígbà láàyè pé kí ni kí aṣọ wọn kó kọjá kókósẹ̀ láti bo ìparí ẹsẹ̀ wọn kó tún ṣẹ́kù ṣùgbọ́n ọkùnrin ní kò ń ṣe nǹkan tó bá mu bákan náà wà á kọ́ lè bẹ́ẹ̀kì eléyìí ló súnmọ́ jù lọ ní ìpáyọ̀ ọlọ́wọ́n ọba so ó tún ṣe wáàsí pẹ̀lú situation tó wáyé so Umar radallahu anhu kutila shahida wọ́n pa á ní shahid ẹni tó kú sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹni tó kú òun ṣe mùsùlùmí Uthman òun ni shahid ẹlẹ́ẹ̀kejì àwọn tó pa àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ni gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afáṣìgbà ṣùgbọ́n àwọn ni wọ́n pè ní àwọn khawarij àwọn làwọn tó ṣe pé wọ́n ní nǹkan táwọn máa ń wò àyàfi àṣìṣe olórí ní sábà máa ń wò ní ẹni tí wọ́n máa ń wò ní ẹ kò ṣe léyìí kò ṣe léyìí ẹ ó ṣe léyìí ó ṣe léyìí wọ́n ka àwọn ẹ̀sùn oríṣiríṣi fún Uthman radiyallahu anhu wọ́n kà á sí lẹ́sẹ̀ wọ́n láwọn fámìlì rẹ̀ nìkan ló fún nípò àwọn ló gbé sí ipò yìí àwọn ló fún lélẹ̀ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà àwọn relatives Uthman tí wọ́n ń sọ tó jẹ́ gọ́fúnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé umaru gangan ló fi wọ́n sílẹ̀ kò ń ṣe usman ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wọ̀nyí ní ìtàn gbọ́njúbá òun nìyẹn so wọ́n bìlí pé lára àwọn ẹ̀sùn táwọn afi mú usman radiyallahu anhu bí àwọn ọ̀dọ́ mi náà ṣe máa ṣe lónìí tó ṣe pé wọ́n ó ní àṣì káwọn ṣáà yí olórí kúrò wọ́n ní káwọn yí olórí kúrò so ló jẹ́ pé kò ní sí àsìkò kan àfikárí olórí tó ṣe táwọn èèyàn ó rẹ̀ sùn sí lẹ́sẹ̀ẹ́ hátà anábùwà muhammad sallallahu alayhi wa sallam ara wọn tó ń bẹ tó ṣe wípé ẹni yìí ní ìgbà tán describe bó ṣe ń bẹnu sahih bukhari wọn ni kásùn lẹ́hìá irungbọn rẹ̀ pọ̀ musammaru sakẹ́yìn aṣọ rẹ̀ ò kọjá kókósẹ̀ aṣọ rẹ̀ ní ní sùsáàkì ni tó ṣe pé tábà rí èèyàn kan tẹ́sí òye dáadáa ní masha allah àwọn ẹni ọlọ́run bá làwọn eléyìí ahlus sunna gidi lélẹ́yìí wọ́n rà ọpọlọ rẹ̀ dọ̀tí nípa bó o la ṣe ń bá olórí lò ẹ̀kọ́ ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nípa bá a ṣe ń bó olórí lò kò sí lára rẹ̀ kó wá ló sọ fún ànábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹ̀yìn ya Muhammad tẹ̀lé Muhammad tó ń pín yẹn ṣe déédéé pẹ̀lú ẹ̀ o fa innaka lam ta'dil eléyìí tó pín òpin òpin déédéé هذه القسمة ما أريد بها وجه الله إليه توقني أيوم كن كماي kó rojú rí ọlọ́wọ́n ọba ni anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam òun lè ní ń sọ̀rọ̀ eléyìí fún ọ̀rọ̀ yìí dùn anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní wayhak ṣí ẹ ìlàm ààbìn faman ya'dil tẹ́mi ò bá jẹ́ ní déédéé mọ́ ta ló kù tí ó jò ní déédéé ọlọ́wọ́n ọba ó ní àmì gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀ ó gbé àmánà fún mi ó rí lẹ́ni tó ń pé àmánà ìwọ sọ tó ń sọ yìí inú bí àwọn sàábé kan pé ilé ojúṣe ọlọ́run ọba ẹjá sórí ẹni yìí kalẹ̀ anábì sallallahu alaihi wasallam ẹfí lẹ̀ ṣùgbọ́n yá kúrò jù mí ní ìdí ara eléyìí tó ń sọ̀rọ̀ àwọn kan ṣì ń bọ̀ wá tí wọ́n pé bíi tiẹ̀ báyìí náà ni wọ́n ṣe rí yahkiru ahadukum salatahu ma salatihi ẹ má bá tàn tá má dé irun wọn tá má ń kírun ẹ̀yin sàádégun ó fẹ́ lè fojú kéré irun titi titi that is wọ́n máa ṣiṣẹ́ ìjọsìn ní tó ń kílẹ̀ sáwọn èèyàn ju títí ń lọ wọ́n máa yẹn náà fílà dáadáa yàtìrò àdókùn sọ̀làtàwò máa sọ̀làtì wọ́n fi yá máa máa fi àmì wọ́n máa gbàwẹ̀ náà fílà jù ń lọ yàkàràwọn alukur'an wọ́n máa ka alukur'an ìdára débi pé kí ni àwọn tó jẹ́ hafadọ́tù alukur'an tán alukur'an yóò pọ̀ láàrin wọn anabi sallallahu alaihi wasallam ni yamurukuna min ad wọ́n máa kúrò nú ẹ̀sìn kama yamurukú sáà nínú rẹ̀ níyà bí ọfà ta tafara ẹranko kún ṣe wọ ara ẹranko yẹn ibi tó wọ ara ẹ̀ dé yóò fi jáde láàrin lórí ọfà yẹn gangan mọ́ ni sàmẹ́bí sọ gbogbo eléyìí sọ̀rọ̀ láàfẹ́ nítorí káwọn sàárẹ́ má gbàtàn jẹ́ pẹ̀lú pẹ̀lú wọn ni so pé ah, àwọn ẹni ọlọ́run àwọn kìíní kan so ló jẹ́ pé ẹni tẹ́sìn bá yé tó gbọ́ àkìídà yé tó gbọ́ mọ́nà jù yé kò kí ń fi pé èèyàn kan ṣòkòtò rẹ̀ ó fò sókè irùngbọ̀n rẹ̀ pọ̀ kó mi sọ pé àwọn àwọn èèyàn gidi lélẹ́yìí ànábì sallallahu alaihi wasallam ó ti jẹ́ ká mọ̀ wípé ó mú ní irun náfìlà tó ń yàn ní ẹmọ́gbà tó jẹ pẹ̀lú ẹ̀ àwẹ̀ tó ń gbà ẹmọ́gbà tó jẹ pẹ̀lú ẹ̀ torí pé kí ni yamrukuna mina din kama yamruku sáàmì ramiya wọ́n mọ̀ kúrò nú ẹ̀sìn àwọn afá mi sọ pé àwọn tí wọ́n máa ń jáde against olórí tí wọ́n máa kàfàrà àwọn mùsùlùmí biduni mubarrir láì sí nǹkan tó ṣe wípó wà justifiable nínú nǹkan tí wọ́n ń ṣe nǹkan míì tí ó yẹ kán báwọn olórí fa wàhálà lé lórí òun ó bá wàhálà lé lórí nǹkan míì tí ó yẹ kán criticize olé lórí olórí lórí ẹ̀ ni ó criticize ẹ̀ lé lórí ni torí pẹ́ni tí ò sí ń bẹ́ẹ̀ ó lè mọ́ mọ bó ni wọ́n ṣe ń ṣe é ọ̀pọ̀lọpọ̀ wa tán wá ní káwọn analyze the problem Nàìjíríà nísìn àgbẹ̀ta àmọ́ sọ so ẹlòmí wa sọ pé á ah, eléyìí tàbá ní kó rúlùlú yìí ni kò sí gbogbo kódà gbogbo òkúta tó ń bẹ́ síìtì ni ó di góòdù ní báwọn yóò ṣe máa wò ní ẹ̀ ṣùgbọ́n tó bá dé bẹ́ẹ̀ ìgbà ìlòun náà mọ̀ pé kí ni ah àṣẹ kìíní yìí tíọ́rì ni tó ń sọ ń ta ẹ̀ tíọ́rì ni tó ń sọ ń ta sọ jẹ́ pé àwọn olórí ni wọ́n lè ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó pọ̀ ṣùgbọ́n bó la ṣe máa bá wọn lò anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ti yanjú eléyìí so àwọn ẹni wọ̀nyí nìyí anítani anabi sallallahu alaihi wasallam wò firi níbi criticism wọn abubakar umaru gbogbo wọn náà nà lẹni tó criticize wọn lórí pé kí wọn àṣìjọba dáadáa náà umaru ìyẹ̀kan wọn jọka kan sọ nígbà tí wà ní aj eh, yẹn lé wa lórí ni nísìnyí information wa dé ti gbọ́ umaru umaru ni èmi wọ́n force mi lẹ́yìn lórí pẹ̀lú gbogbo àwọn dáadáa tí mo ń ṣe yìí umaru bínú sọ ìkanú àwọn sàábé ló wá ń sọ fún umaru pé àwọn gàùgà ọkọ̀ ní àsìkò adìyẹ o tó bá débi seat of power ní madina lọ address àwọn èèyàn àwọn èèyàn gidi kan farabalẹ̀ sọ umaru ni bó wà ní usman radiyallahu ni tí wọ́n ní accusing bó ní muawiya bó ní àálì gbogbo àwọn tá à ń sọ yìí kò sí iye tí àwọn èèyàn àti ùzì kò sí iye tí wọ́n fẹ̀sùn kàn pé kó mọ̀jọba ṣe nu gbogbo wọn pátá so Usman radiyallahu anhu àwọn ọ̀dọ́ míì tó ṣe pé ìròrí burúkú yìí ń bẹ lórí wọn àwọn ni wọ́n padà pa Usman radiyallahu anhu àwọn ni wọ́n padà pa sínú yàrá níbi tó ti ń ka al-Qur'an lọ́wọ́ òun ni wọ́n pa á sí ìkàmí forty days ni wọ́n fi bìsíjì ilé rẹ̀ tí wọ́n àjẹ́ kó jáde àwọn wọ̀nyí ni wọ́n tẹ́kì control mọ́ṣáláṣí àwọn ni wọ́n kírun fún àwọn èèyàn àwọn kọ̀ọ̀kan wọlé wọ́n bá Usman radiyallahu anhu ipe rẹ̀ ní ìmáàmù wà ìmáàmù fìtínà ló ń kírun Usman ní ẹ̀ṣà kírun ẹ kírun so pẹ̀lú gbogbo ẹ̀ náà Usman sọ jáde lẹ́nu wípé òun ti yọra àwọn kúrò lórí osmanu ní tí wá pé ẹni ìnísọ yìí ní ìnísọ pé mo yọra mi kúrò ní ipò tí ọlọ́wọ́ bá àti òjíṣẹ́ rẹ̀ tó fi mí sí sàwọn tá ń sọ yìí padà pa osman radiyallahu anhu wọn padà pa á sílé so ìṣẹ̀lẹ̀ méjèèjì tó ṣẹlẹ̀ ní òfin ilẹ̀ pé anábíwá muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní torí pé ó pe ìkíní kejì wọn ní shahidan èèyàn méjì tí wọ́n ó pa sójú ọ̀nà ọlọ́wọ́ bá ìṣẹ̀lẹ̀ yẹn wùdẹ̀ tí ìṣẹ̀lẹ̀ ń gbà yẹn so anábì ní usbut uhud ìrẹ̀ uhud farabalẹ̀ nabiyyun wa siddiqun wa shahidan àwọn tó ń bẹ lórí ẹ àwọn náà ni anábì ọlọ́wọ́n bá àti siddiq àti èèyàn méjì tí wọ́n pa sójú ọ̀nà ọlọ́wọ́n so èyí ń sọ fún wa ọlá tó ń bẹ fún usman radiyallahu anhu àti umar bin al-khattab radiyallahu anhu abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala èyí tí a sọ fún wa ní àárọ̀ iná kọlọ̀mà kí ó jẹ́ kí ó wúlò fún wa àdíọ́kàn tó yẹ kí a ní nípa àwọn sàábí anábíwa muhammad sallallahu alayhi wa sallam kọlọ̀mà kí ó ṣe rọrùn fún wa láti ní kó mọ́ gbin ìkórìíra àwọn sàhábà faridwanullahi alayhim ajma'in sínú ọkàn wa torí pé ìtọ́lọ́wọ́n bá sọ òun náà ni kó walladhina ja'u min ba'dihim يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله يا وتوا لن يوا يوي الله بان تنو ما سو تنسو ناني ويبي إري الله وباواو شفريج فوا أتاوما يا واتن تلو شواجوا èrè ọlọ́run ọba má fi ìkórira sínú ọkàn wa egéǹsì àwọn tán síwájú wa nínú ìmánì èrè ọlọ́run ọba ìwọlọ́ba aláforíjì ìwọlọ́ba oníkẹ́ ni ọba aláàánú eléyìí ni àdúrà tó yẹ máa ṣe fún un ya wa Aisha anha ó ní umiru an yastaghfiru lahum wọ́n ní ká máa wá àforíjì fún àwọn sàhábà èyí tí wọ́n wá foríjì fún ọjọ́bọ́lá wọn bá ṣe pàṣẹ fasabuhum ebu ni wọ́n bú wọn èpè ni wọ́n ṣẹ́ fún wọn so definitely ẹni ló ṣe pé ìjọsìn titi àkídà titi ẹ̀ òun ni ìmọ̀ ṣépè fáwọn sàábé òun ni ìmọ̀ làánà àwọn sàábà àwọn àti àti ní same line àti same line so eléyìí tí a gbọ́dọ̀ gbọ́yé ni àwọn sàábé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam wọ́n ṣe ní ta mọ́ ńlá làṣẹ wọ́n ṣe ní ta mọ́ ń bú fáìn kò sẹ́ni tí ó ní kúdẹ̀kúdẹ̀ bó tilẹ̀ ó kó mọ́ ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí ni àwọn tí wọ́n gbáwájú wa nínú imani ni wọ́n ní ká máa tọrọ àforíjì fún wọn ni kò ń ṣe pé ká máa bú wọn ni sọ ipò tí wọ́n bẹ níwájú ọlọ́wọ́n bá òun ni eléyìí abẹ́láwọn